kí ló tún wá. ó di ọ̀rọ̀ tí ń gbẹ́nu ẹlẹ́dẹ̀. kò tún gbọ́dọ̀ jáde mọ́ àwò àwò àwò. àkìjọ jọ jọ wọ́n ní ṣàṣà ni ọkùnrin bíi irú tèmi báyìí tó ń bẹ̀yìn obìnrin ń ṣòwò pọ̀ tó máa ń rere ń bẹ̀ ó dìmúlẹ̀ ó dá o. àbí kò tiẹ̀ pàdé rárá o. èmi kọ́ lẹ́mìí mi ní mi mi ní dúró kí báyìí ṣòwò pọ̀ tó kábàámọ̀ ọlọ́run ní jẹ màá bá yín ṣòwò pọ̀ màá máa regret pé mo bá yín ṣòwò pọ̀ wípé mo ti waste time No! gbogbo ìtẹ́ ti ṣe ó ti tó bẹ́ẹ̀ ikú lè rẹ̀ o. ó bọ́ ó máa bọ́ o mo ló bọ́ ẹ̀pà ò bóró mọ́ o ọ̀rọ̀ náà mà ti ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti láronú àtúnṣe ò sí nínú sáré àtúnṣe ò sí. honourable kánibí ògbó honourable ṣe ládéhùn ni ìlú ò lè dàrú rárá. nice one good job ó mọ nǹkan tó ṣẹlẹ̀ òbí ẹ máa gbójú lé lọ bọ́ mo ṣe wá mo ń kánjú i'll get back to you shop knock. mo fi ká. tó bá act funny I'll blow your head. very good. just go straight. Ah! ọmọ bọ́ẹ̀ báwo ló ṣe mọ̀ pé nǹkan tó ń lọ yìí nìyí bàbá inú street light wà street ọlọ́dà o ti pé moving kò nọ́mà ẹ ṣe máa wa mọ́tò kan náà èmi fi tẹ́lẹ̀ wọ́n dúró rẹ̀. ìdí àwọn ọmọ yìí bísọ́lá ayé apàjẹ́ èmi lè òun ṣe é gínísì ìwọ́jọ́ tèmi lèmi mú ẹwọ géèmù yìí bísọ́lá mo pẹ́ eléyìí o fẹ́ fi gé mi jẹ. ó yá ẹ̀ ní lọ́jọ́ ọkú ẹ pé mi ní wo ṣe fún ẹ ọmọ bọ́ẹ̀ mi tún ọwọ́ ẹ gbẹ. bàtà ajakọ ẹ ṣe ẹ ò ní lọ́jọ́ fún mo ti máa ń pẹ́ lórí iṣẹ́ jù bóyá kó máa dúró bá sọ anything. Ah! move. Ah! ó bọ́ ó máa bọ́ o mo ló bọ́ ẹ̀pà ò bóró mọ́ o ọ̀rọ̀ náà ọmọ tí ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti láronú àtúnṣe ò sí nínú sáré. How dare you! Ah, ṣé o ti gbàgbé ni ìpè nínú constitution wa thou shall not kill just tell me ta ló fún any authority láti pa máa yẹn ah no you really fuck me up. you say fuck up wọ́n is lè wá you? Who will kill kí wọ́n yìí dey shout if na me dem kill kan that man almost got me killed ọpẹ́lọpẹ́ máa yẹn ti set me up already as in they were pointing gun to my head if not for her intervention i for don die so you wan make dem kill me abi. You won't kill me. You won't kill me. Ah, babe, abojú ẹ jẹ. Baby wa, calm down na, kí ló ṣẹlẹ̀ nà? Ṣé fẹ́ máa bára yín jà lóde ní sùn? Ó dẹ̀ ń lé ṣọ́ dẹ̀ lé ṣọ́. Gbàgbára dẹ̀ nà. Aláyé wa, ìwọ náà pa fún mi. Ṣé ìwé tí mò ń bá wí gan? Look at her. Ṣé mi ò deserve respect látọ̀dọ̀ ẹ̀? Ah. Ṣé kò ẹ̀kú bẹ̀ mí ni? Kò sọ kọ́kọ́ náà dúró ṣó mọ̀ mọ̀ ni ó expect sorry látẹnu mi adúró ṣe kí ló ṣe ẹ náà tó tó báyìí pé mi ò débẹ̀ lẹ́ni kó ṣe bá ẹ̀ pa ṣé kí n mú àbúrò mi kí n fi replace ẹ̀ ni àbí kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ náà sorry lọ́dọ̀ mi ó fọ́n ni. ó fọ́n nìkan ó fọ́n nìkan ó ní sí bẹ wọ́n á fi ẹ̀jẹ̀ leader méjì tẹ́ ìsọ̀rí ọ̀gbẹ́ni jẹ́kọ̀ọ́ mi gbé o. oh i see ọ̀rọ̀ yín ti yé mi ikọ̀ kò ní gbọ́ mi kó tún gbẹ̀yìn láàrin mi àti yín ó dá ìpè láàyè ó ti fẹ́ máa ga jọ onírè yìí lọ. ọ̀gbẹ́ni káì ń rọ̀jò kọ́kú ẹgbẹ́ yẹn náà kọ́ káì. káwọn ṣe máa ṣe sọ́ọ̀rì kì í ṣe sọ́ọ̀rì ṣé ṣé pé o. ṣé máa jẹ́ kó pa ẹ̀ ní ah, ṣé máa jẹ́ kó pa ẹ̀ ní ṣé máa jẹ́ kó pa ẹ̀ ní. hello baby bọ́lá wá sí kí ló tó ń ṣe báyìí náà mi ò lè ní kó má ṣe nǹkan tó ṣe bọ̀ tó ládéhùn tèmi àtẹ̀jọ́ nílé ni náà èmi àti ẹ ti sọ pé àjọ ń lọ síbi kan léni kí ló yìí ṣe ń bẹ̀rẹ̀ jọ tó bá jẹ́ pé léni mo wà á sìn kọ́ ṣé kí n kàn wára ru sínú ilé kí n má jáde kí n má ṣe nǹkan kan náà màá kàn máa lọ mí ìsẹ́nu ilé bẹ́ẹ̀ kí ló dé. mo bínú díẹ̀ jọ ọmọ yẹn kí n tún ẹ tí gbà bínú díẹ̀ mi ní sọmọ yín sọ yìí ṣáà lọ bẹ̀ẹ́ mọ́ òòtá máa lọ síbẹ̀ èmi ń padà lọ sílé ń sìn tó bá pẹ́ kó tó dé ó máa dùn mí o mo ti miss ẹ̀ gan seriously o mi ò kàn wá ń bí mo kàn ṣáà kí n ti understand nǹkan tí mò ń ṣe gan òye mi o mo wà lọ́dọ̀ àwọn kan ṣá máa kó lọ́dọ̀ àwọn kan ṣá tí mo wà ẹ̀ ń sìn ṣá adé máa bọ̀ lé kíákíá lè ra máa bọ̀ máa bọ̀ ẹ o mi ti ń lọ nìyẹn takú ń dúró dè náà pé kó dé ìsìn mi ti ń lọ nìyẹn. Eh, lẹ́kàn wọ́n kà fún mi pé eh, ọmọ ilẹ̀ tí amúlórí gbà yẹn ló sọ pé kò ní kò gbẹnu lórí ẹ̀kọ́ tó kó bẹ̀ lóṣù ìyàwó ìgbà yẹn lóṣù. láyé láyé láyé ni mo bẹ sọ máa ń fà pé ìyàwó ti dé lóṣù kan ó kí ló mì ẹni tẹ́mi fẹ́ fẹ́ ni tó wù mí tí mo fẹ́ sílé òun pẹ̀lú lóṣù nígbọ́ ṣé ọ̀rọ̀ tó sọ ìṣó tí a jọ mọ àbí tá ẹ ni ṣé wọn fi wọn fi gbàdúrà fún ọmọ eléyìí eléyìí ò ṣe ìyàwó tó lè fẹ́ sílé àwọn orírìn bẹ́ẹ̀ni sọ̀njọ́ àtàlẹ́ òní pàṣẹ tiẹ̀ olóṣó nígbà yẹn ó dẹ̀ ti dìyàwó sí ìyàwó yẹn lọ ń rí káàkiri yẹn ọmọ ìyá àwọn tó tẹ̀lé lọ síbi tó tẹ̀lé lọ yẹn tó lọ ń rìkọ́d gbogbo nǹkan tó ń ṣe jọ tó yọ lọ́hùn ó dẹ̀ jẹ́ kí n wo Instagram page tiẹ̀ kí n wo nǹkan tó ń ṣe bẹ̀ lọ́wọ́ nǹkan tí bèbí mi ṣe bẹ̀ mi bọ̀rọ̀ ṣe hàn ẹ́ sìn wà á rí wáyé ń ṣùrù wọn tó ń ṣùrù wọn lọ. ọ̀nà òwúdàrí. wọ́n ló ṣe máa máa pè ìyàwó ọ̀rẹ́ wa lólóṣó wo bí jàre ọ̀rẹ́ wa ìjọ́ ò ló máa discharge ọmọ yẹn kémi bẹ́ẹ̀ wá mi mo kú mọ̀ pé ó kì í pẹ́ lórí àwọn ọmọ yẹn rárá. ẹ kò sú àlà kò ní pẹ́ náà balẹ̀ ti ṣọ́ ọmọ yẹn lẹ̀ wà fún mi ní ìyá ẹ̀. bá fún mi ní ìyá ẹ̀ wá ṣáà fún mi lábúrú ẹ̀ tí wọ́n mi ẹ bá tẹ̀ ti dàgbà jù àlùkò ti lọ wá fún mi lábúrú ẹ̀ kan àlùkò kódà kó rí ẹ̀ méjèèjì ò pé àkórí yóò pé. wó Mario ni mí o mo ṣe gángan sórí ọmọ yẹn ni o ni máa ta tán ẹ èmi ò ní kú síbẹ̀ gbọ̀ngbẹ̀ yìí pẹ́ sí. lọ́rọ̀ kan ti rí yàwó. wàhálà ẹ̀ máa bá mi ṣe tọ́lọ̀ bá jẹ́ kẹ́ra yìí. wa ṣé wọ́n sí ọ̀sán. a tún wálẹ̀ lára ẹ̀. Ah, wọ́n sọ lójú ìyàwó lé o ah, ah, tiẹ̀ tí wọ́n á ń tèkẹ́ serious. o ti yé máa rẹ̀ ọ̀rọ̀ ti yé o ti yé. <clears throat> ṣe rí àwọn nǹkan yìí ẹ̀yin la tún gbé wá fún. really? yes ẹ ti mọ̀ pé gẹ́gẹ́ bí ṣe wà ah, ìgbà tá a bá ṣe ta lẹ fẹ́ kó ṣe a kàn tún gbé kékeré ìwà fún kékeré ìjọ kẹ bá wa fún àwọn ògbó wẹrẹ yìí. ìyẹn eh, sì ah, ah. di ṣe wà a lè fẹ̀yìn nìkan sílẹ̀ kẹ́ máa dá ṣe nígbà tí irú wa ẹ bá wà nílùú tí a lè support yín táláwá fẹ́ kó support yín. àbí o. wow. ẹ̀ nà án. ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run ẹ̀yin lè jìkà tó gbé motherless baby ohun ìdúró gbogbo nǹkan tẹ̀ ń ṣe la really appreciate ọpẹ́lọpẹ́ yín o mo tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí tí ò bá sí ẹ̀yin ni ah, hmm. wẹ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi tẹ́ tí mo kò ní tán o lílọrun bíbọ̀ yín Ọlọ́run á máa bá wa pamọ́.